akíyín káàbọ̀ sórí ètò wa ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudeen Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah àkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. alhamdulillahi alladhi amarana بالالتجاء إليه عند نزول البلاء وجعل البلاء نعمة من نعمه عز وجل وجعل الصبر على البلاء قربة إليه تعالى والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقفوا ولا أباوة أبا الله ọba tí ọ̀pọ̀ wa láṣẹ wípé bàbá ti ní ṣòro ká máa sáwọ́ sí ọ̀dọ̀ wọn ọlọ́run kóhun lè bá gbà wálẹ̀ nínú ìṣòro wa ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ nínú Qur'an nítorí kó lè bá gbà wálẹ̀ kó lè bá ṣàánú wa kó lè bá dùn wá nú ló fi sọ bẹ́ẹ̀ ọba tó sọ bẹ́ẹ̀ ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o gbogbo ìṣòro tí ń bẹ kọ̀ọ̀kan wa àtẹ̀yí tá a mà ní àti ìṣòro tá ní tá a mà ni mo kú o ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa ọlọ́wọ́n bá ta dúpẹ́ fún ó ṣe àdánwò ó ṣe ní ọ̀nà tá a máa gbà rí àgbéga ọlọ́wọ́n bá aláà ó ṣe àdánwò ó ṣe ní ọ̀nà tá a gbà rí ìkẹ́ àtàforíjì ọlọ́run ṣe àdánwò ó ṣe ní ọ̀nà tí a gbà afárátátọ̀ táàrí jásàdì jẹ́ náà adẹ́gbẹ́sí ọlọ́run bá aláà tọba ti dáni wò kí lèyàn kọ́kọ́ sọ alhamdulillah ìpè ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará lé rẹ̀ àti gbogbo àwọn sàhábà lápapọ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tó máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ bá ní ṣe pẹ̀lú àyà ẹ̀rí ojú ọ̀nà tó máa ń tẹ́yà sì fẹ́ gbégbé ṣayé bá lálàáfíà òun náà ni súnà nẹ́bùwà Muhammad súnà ni ẹ máa ṣe ó ààyò súnà ní kẹjẹ nítorí òun náà lójú ọ̀nà tààrà tó dé ọ̀dọ̀ ọlọ́run abẹ́lẹ́ nínú àánú rẹ̀ fẹ́ni wa gbogbo ọtí àti ń ṣe àìní ṣe ṣẹlẹ̀ fẹ́ni wa gbogbo àwọn tí wọn ò tí ì rí malẹ̀ súnmọ́ ọlọ́run jẹ́ àwọn náà orí tí wọ́n bá rí kọ́lọ̀ tí wọ́n lè tẹ̀lé kọ́lọ̀ tí gbogbo wa ní olórí rere ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ètò wọn ní kí n gbéyàwó òun náà ni alimakaraju minalibara'i walmarot wọ́fà idu libara wa asibaabu libara wa hikimatullahi fífì láì ìbáàdì ẹ̀yọ́ máa yá mi ní tí wọ́n ní kágbéyẹ̀wò òun náà ni àbáyọ nínú àdánwò àwọn nǹkan wo ní máa ń fà sí ìmọ̀ fẹ́ ràdánwò lẹ́yìn náà ọlọ́wọ́n bá aláàfi ń dánwà wò kí ló dé tí fi ń dánwà wò kí ló dé tí fi ń pàwọ́ lẹ́kún torí àdánwò ẹkún ni wọ́n gbèrè ìrònú ìbànújẹ́ Allah subhanahu wa ta'ala ó tún wá fi àwọn àǹfààní sínú àdáwò fún wa gbogbo ẹ̀ lásàlà ilẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ìyọ̀dá ọlọ́run insha Allah ta'ala àlùbàlá ẹ̀yàn wáyá mi ọkùnrin wa obìnrin wa ọmọ kékeré wa àgbà wa afá wa wòlíì inú wa àwọn elérin wa àtàwọn aráàlú ẹjá lọ máa yí pé البلاء سنة الله القولية torí àdánwò tọ́lọ́ ṣe dáyé nígbà wọlé ayé ta wálé ayé wọ́n bí wa sínú àdánwò ní torí ayé gangan fún rẹ̀ àdánwò ní wákìrún lè ìsáni ilá ma fárúra mílẹ̀ ẹni bá ti wálé ayé kò síbi tó fẹ́ sá lọ sádánwò fi ní kàn àwọn tí wọ́n bẹ lérí òfurufú àdáwò kàn wọ́n àwọn tí wọ́n rìn lérí ilẹ̀ àdáwò kàn wọ́n àwọn tí wọ́n bẹ lábẹ́ ilẹ̀ láwọn ẹ̀dá ọlọ́run ọba táwọn náà rìn tí wọ́n lọ tọ́gbọ̀ àdáwò kan gbogbo wọn ni àkọọ́lẹ̀ ìbànújẹ́ àkọọ́lẹ̀ ẹkún àkọọ́lẹ̀ ìrònú tọ́lọ̀ ń kọ fẹ́ ní kọ̀ọ̀kan wa tí ò sí ọgbọ́n ta fẹ́ dá sí tí ò fi ní sọlẹ̀ nígbà nìkan wá bèèrè lọ́wọ́ nígbà Muhammad sọ́sọ́lá ó ní àkùbírí ní anil iman tàlóńtà oúnjẹ máa Jibril alayhi salam ó ní wà náà ànábì náà tó mìíràn bílá ọmọlárí kàtí wọ̀kútù bí wọ rúsùlì olùyọ́mẹ́lẹ̀ áàkìr ọgbọ̀lọ́gbọ̀ ọgbà ànábì gbọ́ ọgbà tẹ́lá gbọ́ ti gbà àwọn òjíṣẹ́ gbọ́ ó sì gbọ́jọ́ àlùkẹ́ àmà gbọ́ kí ló fi sọ lẹ́kẹ̀ẹ́fà jọmọ́ wọ̀lùkọ́dà ọgbà àwọn tẹ́lá gbọ́ ó wá ní ẹlẹ́kẹ̀ẹ́fà wọ̀lùkọ́dà ó ní ọgbà kádàrà gbọ́ kháìrìhì wọ̀ṣàrìhì kháìrìhì lè yìí tí ń lóyàn nú wọ̀ṣàrìhì òun náà lè yìí tí ń pẹ̀lẹ́lẹ́kún ọgbà àgbógbó látọ̀dọ̀ náà ló ti wá

wọ́n kọ iṣẹ́ ọmọ dùn ọ́nú wọ́n tó kọ iṣẹ́ ọmọ àpá orẹ́kùn اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء ọmọ abẹ́ náà ni ọ̀pẹ́ kọ́dákùn kọmọ́sẹ̀ ìṣàánú rẹ̀ ọmọ abẹ́ kọ́dákùn kọmọ́sẹ̀ ìṣàánú ọmọ rẹ̀ kọ́sàánú ìyàwó rẹ̀ kọ́sàánú ọkọ rẹ̀ kọ́sàánú bàbá àtìyẹ́ ọmọ bẹ ọmọ bẹ́ẹ̀ torí ẹ̀ṣẹ̀ tó mẹ́mí yóò fúyẹ́ àdáwò ni kò ní ká àdáwò kó lára rẹ̀ pátápátá èyàn súnmọ́ lọ́wọ́ ọba débi pé káwá yóò rúkọ ti nínú ìwé àdánwò ọlọ́ni ni ni aláwẹ̀ ni súnmọ́ lọ́wọ́ ẹyọ fáìlì àdáwò kúrò nínú kádàrà tí ẹ̀ wọ́n ní kò sí hatta al ìdíra àwọn àdábì ọlọ́run wọn ní náà hatta al-anbiya àwọn wòlíì tí wọ́n gbọ́dọ̀ tọ́lọ̀ lẹ́nu ọlọ́run bá tẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ẹ nínú sẹ̀mí rẹ nínú dáadáa àbí àìdá tí ń bá olú jẹ́ òun náà ni wọ́n pè ní kádàrà rẹ ẹni kọ́ òun náà lọ́lọ́run ẹni tó ní kọ́ máa ń òun náà lọ́lọ́run àwọn olùdílá ìmìnà ṣẹ̀tọ́ ọ̀rọ̀ ṣe ọlọ́wọ́ bá ní máa aṣọ bá mi mú sí ibá ọlọ́wọ́ bá ní máa aṣọ bá mi mú sí ibá tí ń fẹ́lá áàrùn ọlọ́ni gbogbo mùsíbà tó lọ́wọ́ bá yí lérí ilẹ̀ mùsíbà ń bọ́ àbí òwá bá yíjẹma aláàtí sọ̀rọ̀ oúnjẹ mẹ́rin kó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ní gbogbo àjálù tó bá ti jálù yí yóò jálù yí lérí ilẹ̀ yọjá látòkè yọjá sílẹ̀ yọwà já lóyìn wọ́n láàfi àwọn tó sèkò ọlọ́run bá ní gbogbo àwọn àdáwò tó bá jáde láti inú ilẹ̀ náà ní kéèyàn kàbúrọ́ jáde sílẹ̀ láti inú ilẹ̀ hmm, àwọn aburú kan bẹ tó jẹ́ pé ilẹ̀ ní ó ti jáde sí ọlọ́mọsàtọ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní gbogbo aburú tí máa ń jáde sí láti inú ilẹ̀ wàlá fi anfusikum àti gbogbo aburú tẹ̀bárí nínú ayé yìí nínú ẹ̀mí yìí nínú ara yìí nínú sẹ̀mí yìí nínú sẹ́yìn nínú ẹbí yìí nínú ìlú yìí illa fi kitab ọlọ́wọ́ bá ní gbogbo ẹjí wà náà wé kádàrá yìí bọ́rọ̀ bá ti délẹ̀ kí ló kù jẹ́ ìpé kádàrá rọ́fì àti àkìlá ní òjẹ́ pàtó sọ kálàmù tán fi kọ́ wọn ti gbé kó mẹ́ ìwé tí wọ́n kọ́ sí òtí gbẹ ọwọ́ kú gbọ́dọ̀ síra rẹ̀ tó òfin rárá náà nǹkan mélòó wọn kọ́ ọbẹ̀ fún ọ nǹkan wọn ló ti gbẹ yìí nǹkan mélòó wọn kọ́ ọbẹ̀ fún ọ jàmá ọmọ bí ma oye lẹ́yìn náà ọmọ orí wàhálà lórí ọmọ ìdí wọn kọ́ ni pé ẹmà bí manú fámílì yìí ẹmà sì kú ẹlùmí bí ọmọ ó sì sí gbogbo ọkọ́ tó jáde láì àdáhùn mẹ́lẹ́ lọ́lọ́ àti wọ́n wá fọ́lọ́ pẹ̀lú gbogbo yẹn òun dára jẹ́ yìí الدليل على أن الله يبتلي عباده المسلمين ẹ̀yọ́ máa yá mi ẹ má pẹ̀ sí dáwó ìlọ́dọ̀ bàbá aláwo ìlọ́dọ̀ àfóúnjálàbí ẹlẹ́bọ̀ọ́ wọ́n ní awa lọ́dọ̀ pásítọ̀ bàbá kan bẹ́ẹ̀ nìkan wọ́n ló gbóná gbogbo apátálà gan o ọlọ́run ọ̀fẹ́ nìkan lè àbíkú nígbà ìwọ tí ọládàwò ó tó wá lọ sórí pé ti ṣìnà ọmọ gbogbo wa kọ̀mọ̀ pé òun wúlò jù kí mi lọ ẹlòmí yọ́ rádàwò yọ́ lọ ìdí omi ẹni tó da ìkú tó dà sérí bádàwò bàbá ni kò ní dà nǹkan borí àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ lamẹ́ríkà wọ́n bẹ London wọ́n bẹ ní Qatar wọ́n bẹ Saudi wọ́n bẹ ní àwọn àlú tánkálukú tó rí rí òun mẹ́gbà káàkiri ojú títì àdáwò ní jama kéèyàn yá kẹfìrí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó promise wa wípé wọ́n dán wa wò kọ̀ wá sẹ́nìkan tó lè yẹ ìbákan mọ́ sọ ní pé kọ́dá kọ́fẹ́ ìsànú wa ẹ̀ṣẹ́ rí lọ́bá tí ń bèèrè àánú rẹ̀ yọ́ bàdá òkàn yíò wá sànú yí lẹ́yìn rẹ̀ àbápẹ́ ẹ̀ nírádánwò ọlọ́wọ́n wà láàrin kò sẹ́ni tí ń bẹ lérí ilẹ̀ tó nírádánwò ayàlá kan fọ́tọ́lọ́ fi ń promise wa ìpè kálẹ̀ ìpalẹ̀mọ́ ọlọ́run ẹ̀lẹ́ prepare prepare for solution lọ́dẹ̀ prepare fún calamity problem sorrow ọlọ́run ẹ̀lẹ́ prepare fún problem ọlọ́run bá ní látúbúláhùn náà fi àmúwálékún ọlọ́run bá ní ìdáyíwò lára owó tẹ ní ìṣìdáyíwò lára dúkìá tẹ kójọ wà á ń fóṣekún ìtùndáyíwò lára ara yín nínú ọ̀rọ̀ ayé yín àbí nínú bọ́dì ara yín fúsìkùn ọlọ́run ní ìgbàyẹ̀wò ṣọ́tọ̀ alìmọ̀rán àyàwó 86 ẹni tí sọ ti bá wà ní kọ̀rán kó ti bá dá olójú pé ọlọ́run bá rẹ̀ ní sọ̀rọ̀ ọlọ́run ni máa retí àdánwò lérí iṣẹ́ máa ara rẹ̀ ó lè jẹ́ ara ìta àfojúrí ó lè jẹ́ ìta ọlọ́run bá náà promise ẹni kankan ọlọ́run tó sọ́nà ayà mi sọ́tọ̀ ìsáà ọlọ́run bá ní iná kọlákùnà ní ìsáàná ọlọ́run bá ní adá ọmọ èèyàn nínú pẹ̀fàtín amúṣáàj adálátara àtọ̀ tí ń tira wọn jáde nítorí kí wọ́n ti dá ó ní náwó yìí náwó yìí kálí bá di àdánwò rú kọlákùnà rẹ̀ ìfìdá ìtọ́lọ́run sọ ni pé òun dá wa nítorí kóhùn lè dá wa wò. a nílé tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín àlìdáyà Islamic Ramadan program tẹnu fàdílà tó Sheikh Kamaldeen Yunus Akorede hafiza ulawu ta'ala war'aw títà tó fi pàdé àkírà wa ń pè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.